وعلى نعمة أبينا إبراهيم من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث فقد بعد Assalamualaikum warahmatullahi wabarakatuh. Adapun walaupun operasi untuk saya awal ini kembali yang menyukarkan atau ideasi ke masalah dan Muhammad Sallallahu Taala Alaihi Wasallam yaitu bani ke sibu waifata dua bawah saja kumkia yang dikabai Allah SWT Amin wa Muhammad Sallallahu ta'ala Amin wa sallam Walaya Awalaya Ikal kutelida Yang kisya Allah Dan Sisi lagi Kodoh Wakil Prinsip Ujah

Ah, Mujizat sifat kamu itu dari kepada Allah Wala Allah boleh Uli ini dikasih di bawah kali ini Wala Allah kali ini Wala Allah ibu layan ya Allah Aku lagi asli pasal Muhammad Sallallahu ta'ala alaihi wa sallam Wala dia kumulai Ika kumutirila Kisya wa Allah Kisya wa Allah Kisya wa Allah Kisya wa Allah

ya roho ya nani kwa kutia mkono kwa mkono na kwa kutia mkono kwa mkono sibon kwa kutia na wako kwa mkono na tabiri ya mkono mkono kwa njimuka kwa kia wa mkono na suwa kwa mkono kwa dari mauti na wasi kwa baka na dekati abakyo ali naubi na shukrani Bismillah, asli jadi, asli jadi. Kita hobi di Alhamdulillah ya Allah suci, minum minuman yang mungkin. Bagi awal ini, kita semua baca wasiat yang boleh waktu biarai mulai dua hari. Nabi Sallallahu Alaihi Wasallam berkata, Amin. Kuniasi Amin.

tó gẹ́gẹ́ bí ìdáhùn ìlà sọ̀lá nígbà tẹ ẹ bá fẹ́ kí o yẹ́nì àwọn apá àṣìṣe rẹ̀ omi tó àdéhùn yẹn. ó wá sí gẹ́gẹ́ bí àwọn àdúgbò àdéhùn yẹn ló sọ pé èé tí ìmọ̀ pàtàkì ẹni wọ́n ń gbé àdéhùn láti wọlé ẹ̀sìn yá bí. ẹni tó mọ̀ ní bá tí a òun ló fẹ́ ṣe á ní ẹ̀sìn ara ẹ̀sìn.

isi pula so api ya aku pakai kasih kasih pun suci jangan kita bersama kita ini tidak tidak mau suci imam mati kasih mau mau suci mau siapa mau suci Kau menjadi asal asal jadi komen. Nah, kita harus pé nípa pé èyí tí ó súnmọ́ jù òun náà ní pé wọ́n àwọn àti ọ̀rọ̀ ìwọ́n àjọṣe àjọṣe ààrẹ. bákan náà ni ó ní sí pẹ̀lú mọ́sálà lórí ìdọ̀rùn jàmá yóò rọ̀ pé ìmáàmù ìdáṣẹ́kọ̀ọ́ àdàgbàdì àkànmí wọ́n kọ kí ìmáàmù ó fa ìlú ọjọ́ ẹnu àlà débi pé yóò wá kó sùn bàbá àwọn tí wọ́n lọ kẹ́wọ̀n. Ibu Nabi Sallallahu Alaihi Wasallam Kuna ini Alikwa sekolah lagi ya Ini dua mungkin Ini dua Bagi apa yang sekarang segini Bisi mungkin Asli ini Aku tuh mungkin Ibu Nabi Sallallahu Alaihi Wasallam Kuna ini Mungkin Kuri kita ada sekolah Ibu Sumi lagi Nabi Mata untuk ini Sisi pasis Sisi pasis ah, Rasulullah Kuna ini Ini sikir suporta kan bi yau su sai su sallallahu alaihi wasallam an sallallahu alaihi wasallam yuki bi sallaya na da wasu bi shi wannan kwano in ga mi in na ko kini ma sai o ne ke ko ba ko bi o ma de to ba su ko ti ko ma de so an su na ko ko ka to re wa ni ke o ya si si ma ko ko ma ke ba su ko ni ba da ko lọ́pàá tó ní òrìṣẹ́ lọ́pàá tí o fi ṣe èrò ìlú bí ọ̀rá yìí àdéhùn wa ń ṣe méjì òkúta sọ bí mo gbọ́ ohun ọmọ rẹ tí ó sùn mo sì ní pé ìyá rẹ ti fi ìyá rẹ ní ọ̀rọ̀ rẹ nìyẹn so iṣẹ́ sùn sùn yẹn bàbá tó wà nìyẹn ilé owó àpẹẹtì ìyá rẹ gbọ́ sí wọn mọ́ṣáláṣí lórí òun so àdéhùn wa sì fi àdéhùn wa ní ìròyìn owó já àwọn àbáyé ti ṣùgbọ́n irú ní bẹ́ẹ̀ bá ṣàlùsì fún àkókò òjò púpọ̀ bẹ́ẹ̀ ló ń mú bí sí máa ń mẹ́kọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ní ṣùgbọ́n bí sí máa ń mẹ́kọ́ pẹ̀lú bẹ́ẹ̀ òun tí orí mú un ṣùgbọ́n ó ti àwọn ẹgbẹ́ gbogbo yẹ kó lè bá àwọn ẹni tó ń kọ́ wá tí ọmọ kó lè bá ọlọ́pọ̀ ó máa ìdààmú ìgbàlóyè tí wọ́n gbé ẹni tó wà ní kemudian ahli menerus mereka ini ilmu dia tahu orang ini ilmu suri boleh di kota sesuatu Muhammad sallallahu taala alaihi wasallam ini ilmu bahkan boleh di imam asyuri sebagai ujian kemudian makhluk al-fatihah al-iman itu kita pasti ahli untuk kama imamu hizi ni katika ibada ya kuoa imamu yaoi tulikurantaoye eulani eulani korani kwai ikusikeye ikiye kikami taro yelima kalo sana kuda yoto kala hao sio yesika kukatukai kuda timaka sigi ayo yesike kurike awa mutashabiyati kwenye korani awa kwenye Tuhan nak surah ke bayi, Tuhan nak kasih ke bayi, Tuhan nak surah ini, turut di surah ini, buka, dia ke bayi, dia ke bayi, dia ke bayi, dia ke bayi, dia ke bayi, dia ke bayi, dia ke bayi, dia ke bayi, dia lain mak usi pasukmu iman ini. Ah ini ko ah ini si apa ni? Jadi apa? Semua orang yang sudah jadi almarhum ورجعت رسول الله صلى الله عليه وسلم وقام عشيا نبيك وقال يا رجل يا رسول الله تركت حياتك كذا وكذا وقال رسول الله صلى الله عليه وسلم ألا تحذرني أعطني النبي صلى الله عليه وسلم أوكل لتوبه لقد جوان منه بيني هو كتلتي من ربي تنكره fikirlah masalah kekuatan di anakku. Dan sesuatu yang macam ini. Doa kerja, bayi dalam doa semua dari sesuatu itu. Semoga ayat bayi ayat bayi bayi bayi itu akan sembuh. Mungkin anak doa ini tidak doa dia lagi. Ah, oh, kita jangan lagi kita dah lama kita dia yang ada sih itu. Aku nak bagi sih. Ah, apa yang ini? Ah, itu semua orang yang ini. بأن الرسول صلى سلام الله فيها ولا أقول عليه ولا أصاب يبين أصليت يعني لنا قال ما منا أعوذ بالله جدا وأعوذ بالصوم قلنا تاني كنا نقول بالله àwọn sùúrà tàbí sùúrà tàbí bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa ń dà ọdún orí kí báyìí èyí àdúgbò náà sọ̀rọ̀ láti ìlú ìyẹ̀wò sẹ́wọ̀n pé ó ń lè mú áyà kiri 他他说关那个小猫嘛，你知道变多钱啊？也是叫啊，主不能成这个有有就一些，外公，老妈叫我们还是不要有外公看，外公看不呢？你们老大人随便多买点果果来吃吃，对啊，你不老买啊？你那么多果来吃吃，什么果来吃？我外公看不了，我说外公，你还是不要有外公，我我骗你，俺们国家所有的买。 tí mo sì yóò pẹ̀lú àjọ ìwà ìfẹ́ nígbà tí ẹ̀yà wa ń aṣọ lọ́wọ́ kí ni òjò rẹ̀ létí kí ni òjò rẹ̀ létí nígbà tá a yà lọ pẹ̀lú ìbò pé òun sáà ti fi òun ká àkùrà rẹ̀ ó ṣe kéde ó ṣe bọ̀ ọ́ yẹ kó wọ́n rẹ̀ tì torí náà bí ẹni ká pa lọ ó lè máa ti fi ó lè máa pa sọ̀rọ̀ lọ́sọ̀ pé kí ti ń gbọ́ ọ̀nà òun sì rẹ̀ ti àárín òun rẹ̀ ti àárín ó sì fi òun ìdájọ́ ìgbìmọ̀ yóò yóò máa yọ ọmọ ìwé sí. ṣùgbọ́n kí ìfẹ́ mi lọ sọ fún mi nígbà ìrìnàjò tí ìjọba ń da àwọn ọmọ ìwé ìlú tí ẹ̀ka ìrìnàjò ìlú. lọ́gbà tí wọ́n mi ò wá tó ìrètí lágbègbè ims ọlọ́run wá dáhùn ní àṣìwò nígbà tí wọ́n ká àkókò ọlọ́run ọ̀bí rú ìwádàá rẹ̀ ìṣẹ̀lẹ̀ àṣìwò ó pe ọ̀bí rú àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ rọ̀ bíi kalau ini hasil dari tulang terbaik, atau dua ni pilih atau kata macam tu orang orang yang ini, tapi awal orang orang yang ini, tu dia dia nanti semua bahasa usah kami simpan kau tu kami kau tu kami orang yang kau kau ni orang mana yang sini, orang mana yang sini, ibu awak terbaik, so buat sih يكون غفورا رحيما اعطيته سبيلا عظيما اعطيته عليما سبيلا والله كذلك ما يأتي أرضا أو أقسم آية ملاك الرحمة أو آية واقف بالله أنبي إذا سمعت آية سمعت الله وقال سلام عليك سمعت الله وقال الله كذلك الله يقول الله يبيه الله يقول Beliau pun dia menerima biaya dia Dia bukan biaya dia Tapi ayah dia Dia bukan ayah dia Dia pun dia selesai Kalau tu lah macam orang ni Itu surah macam orang ni Tak cik surah macam orang ni Kemarin orang ni Tapi surah macam ีอะไรของอิสลามสุขภาพยายาเด็กปั๊ยายาอินาพยายาเด็กไปเด็กบ้านเด็กต่อไปจะเป็นยุคของชีวิตของเด็กบ้านของการทำให้เด็กโตขึ้นเอกชนก็จะเอ็งอัมพุนอัมโอมาโอยุบิบาเอ็มเอ Islam kau ada di Jawa kau ada di Islam Jawa orang Malang apa dia diri Allah atau jadi kalau kita Allah aku semua tak ada di kita kita bisnis awal kita ada orang mau pasti dia dari itu itu kemudian suara ada sesuatu lain yang berlaku pada hari itu orí ara tẹ̀ láǹkàtẹ̀ ọ̀hún. Ẹ̀mí sàábà òkè ẹ̀yẹ láwọn ènìyàn ń gbò ó ká fún mẹ́wàá àkàtì. Ó wáyé ká bá wọn máa fi lórí fún agbóhùn kéde máa gbó òkú àwọn ẹ̀ṣíṣù nínú àpò ìrìnkàlẹ̀ ìwọ̀lẹ̀. Bákan ní ìfà tẹ̀lé ìmọ̀ ojúbú ọ̀dàrà àti ìmọ̀ ìmọ̀ làbọ̀ tẹ̀lé àwọn ìmọ̀ sábà mọ́. Torí pé ti bẹ̀rẹ̀ àwọn ní àkọ́kọ́ àkọ́kọ́ máa sáré lọ sí kókó tó sára àbáwọ̀ tó kókó tó sáré rẹ̀ àwọn ilé ìwé àwọn ilé àwọn tí wọ́n ti kò dáadáa nínú tí wọ́n kò dáadáa yìí tí wọ́n bá tún ṣe é báyìí àwọn yóò tí wọ́n bẹ̀rẹ̀. Ìmọ̀ olùkú àwọn olùkú ìmọ̀ olùkú olùkú àwọn olùkú ní olùkú àwọn yóò bẹ̀rẹ̀ wọ́n jẹ́ pẹ̀lú ìmọ̀. Ìsìnkà náà lọ́wọ́ lórí ìmọ̀ nìyẹn. Òdíjẹ́ kí ìmọ̀ òfin lórí kò ní sùúrù, ó ti bẹ̀rẹ̀ sálá àwọn akáàtọ̀ lẹ́yìn náà àwọn òfin lórí tiwa. Ara ọba dáadáa lọ́wọ́ sí ìlú ìmọ̀ tí wọ́n bá ti ṣe é lẹ́sẹ̀ wà lẹ́yìn èyí ti yá ìdá ìwà àwọn àti ìwọ̀n tàbá sọ̀rọ̀ lọ́rẹ̀ ìwọ̀n kí ìròyìn náà ló máa pọ̀ sí ó sì máa ṣe ní ṣíṣẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá ti ṣe. àwọn mọ́ṣálà yìí ó ti kún àwọn ọmọ akọ́kọ̀ọ́ ẹ̀tí á ti lè abẹ́ rẹ̀ àyè tí àṣà lẹ́yìn

jadi yang kedua umumnya adalah biarlah pilotnya itu yang kedua umumnya adalah pilotnya ah ilmu fisik mengalami kebencian yang menafsir sambil jatuh wow nama yang berfikir adalah positif anda boleh semua apa-apa yang ada Orang-orang boleh Orang-orang boleh bẹ́ẹ̀ o ti tó yẹ pé wọ́n ṣe wá ṣe àbíyèsí tó não ọkùnrin ọ̀gá láwọn olóòtú bàbá yìí tí wọ́n ti ṣe ikọ̀ gbẹ́gẹ́ máa ń jáde nípa tó fẹ́ yà rẹ̀ tó fẹ́ máa wà ní ìlú bẹ́ẹ̀ kọ́ sòyìn ló dé bí lówó وترك الشقاء وسوء القضاء والشمال حتى الحاجات اللهم حسنا وحسنا في الامور كلها واعطينا الدنيا وعلى الاخره اللهم انت تحب العين وواجه هذه الافات وتولى حقوق الاموات فانه من باب الاضطرار انك لا تملك بمعاده وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين سبحان الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته